nínú àlàáhùn náà wíyà ibẹ̀ náà láti wá gbé sábà. الحديث الثاني عن عمر رضي الله عنه أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل وسلم pàtàkì jùlọ ìtàn kan tó gba wájú hadithi tí a fa wa gba sahabiyu jalil abdullah ibn umar ibn al-khattab radiyallahu ta'ala anhu tó fi tatara rẹ̀ kí hadithi ifáwọn yìí àti ṣàlàyé rẹ̀ níwọ̀nba àwọn tí wọ́n mú àwọn ọkọ̀ wá ìdè ìmẹ́yẹ àtúmọ̀jáde èyí táwọn agbéyẹ̀wò lébi insha Allah òní pé hadith yìí gan afẹ́kàgbọ̀yé rẹ̀ nínú afẹ́ màkílẹ̀ kọ́ tádìsì náà wà kọ́ wa àwọn ẹ̀kọ́ olúwa yẹ ká wá dì mú. látara àwọn ìtumọ̀ sọ́mù. Bẹ́ẹ̀ni máa ná àwọn ìlú oṣù mi. Báyọ̀ máa ná àwọn ìlú oṣù mi nígbà oṣù láì mú ọmọ ọmọ ayé wọn náà yẹn. Bàbá wa Umar ibn Khattab. Oni bayinama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam ذات يوم onígbà tá a ti na lọrọ kan lọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam. ìtọ́lá àlẹ́yìnà ọ̀rọ̀dọ̀ olórí ìjókòó yìí làwọn wa lọkùnrin kan bá ń yọ ṣèlú kò ní ọkùnrin aṣọ rẹ̀ tó ó kún fún gan. ṣèyí ìlọ́wọ́ àìsàn. irun orí rẹ̀ ó dúdú gan. ìtumọ̀ tó fi ń sọ̀rọ̀ yìí ni pé aṣọ yìí kún fún gan bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ múra kúrò nínú ilé irun rẹ̀ dúdú gan bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fi kóńgò ya irun rẹ̀ tó wá kúrò nínú ilé. káwá ní gbọ́ yóò tún wá mọ́rọ̀ yìí wá aṣọ irun rẹ̀ dúdú gan ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde nù torí pé láàyò rọ̀ afárùsàfà àti ẹbí sọ pé arìnrìnàjò arìnrìnàjò tí ń ẹ bá ń bọ̀ láti wo Ìlọrin Kánò Ìbàdàn Kaduna wá sí ìyá yẹn ṣẹ̀gbọ́n tó bá pàṣọ wáìtì ló wọ̀ kó lé ìgbà tí ó bá fi débi àdùnnà alápẹ̀rẹ̀ pé ẹnì ìmúra ti pẹ́ pẹ̀lúbìlì kíkúrú kùrú tí wọ́n kò sátọ̀ yẹn ni kó ti fi kọ́ nǹkan ni kó ti fi gbádọ̀ sí kan àdàrà alápẹ̀rẹ̀ pé ìdọ̀tí díẹ̀ aṣọ fúnfún ti lówọ̀ ẹlẹ́ẹ̀kejì bá àbá alápẹ̀rẹ̀ níbi aṣọ irun orí rẹ̀ tó níjọ́ náà kò sí kéèyàn wá wa mọ́tò wá wáìn náà kó wá tán sí dọ́ọ̀tì wá kàn sí rárá kò sí níjọ́ mẹ́jọ náà bí kán gún ẹṣin kán gún ọ̀ràn fún mi. so dọ́ọ̀tì síra fún mi kò mọ̀ ṣe bí ò bá ṣe ká sọ gbogbo bí ẹni tọkùnrin yìí wọ̀nyí irun orí rẹ̀ ò yẹ kó wù. so irun orí òwú aṣọ rẹ̀ wò funfun tí ń jẹ́ sí pé àpẹẹrẹ párí àjò ni àwọn òyìnbó ìgbà tí òjijì arìnrìn àjò kí ló yẹ kó jẹjẹ mọ ó yẹ kó jó nílé kó dára tó wò wọn ni ìmọ̀ wá ní pé wàlá ya àríwò mí nà á nínú gbogbo àwọn táwọn ètò ìdòkú ẹnìkan kan ò rí ẹnìkan kó ṣe kí ẹnìkan kan ò rí ọkùnrin náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ títí tó fi wá tó kó sọ́dọ̀ àti ìṣàn lọ́pọ̀ àbọ̀ àrùn ìṣàn. alówá fi irúkún rẹ̀ méjèèjì ó fi kan irúkún rẹ̀ méjèèjì fa asanra ló kọba tẹ ó fi irúkún rẹ̀ àbí kíláà kò irúkún ó fi irúkún rẹ̀ ó fi kan irúkún ẹ̀jẹ̀ ànábì méjèèjì sọ̀rọ̀ bá a lọ sọ̀rọ̀. wọ́n wá àwọn ọ̀rẹ́ ìyá náà rí ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé e lórí itan rẹ̀ méjèèjì. ó wá sọ pé lójú pé náà yá Muhammad akhbirni anilá kátó wa máa lọ ọjà ọkọ tó mẹ́rin náà ẹnu bí táwọn ará ka yìí ẹ̀kọ́ ti pọ̀ tìyẹ ká kọ́ la mọ̀. ọkùnrin yìí á padà kí ilé gbẹ̀yìn á padà sí kí ni jẹ́ mọ́ á padà sí ọ̀rọ̀ rẹ̀ nípa ní àmọ̀ ló jẹ́ kò sì jẹ́ rí kọjá pé malakun Jibril alayisala Jibril mi àmọ́ wíwá tó wájọ náà ìwà èèyàn ló wá ìwà ní alọ́wà yìí ìwà èèyàn àwọ̀ èèyàn ló gbé wọ̀ wá kò wá níwà àlùmọ́lákì ìwà kí ló wá àlùbáṣárì ìwà èèyàn kò wá níwà màláìkà kò wá níwà màláìkà. kí lórí tó fi wá wá ń lọ ó yẹ ká bọ̀ kí ni tó fi ṣe kí ni jẹun náà. tòlúwa. ìgbà wa kan bẹ nínú Sahih Bukhari wa Muslim min hadith Abi Hurairah radiyallahu anhu lórí hadith yìí náà wọ́n ní káàna nàbíyù sallallahu alayhi wa sallam bárizan lillah aláàánú sallallahu alayhi wa sallam ó jókòó láàrin àwọn ọjọ́ kan bárizan. níbi òkú tó ṣe pé ó dá yàtọ̀ ó dá yàtọ̀ jẹmọ́ ó dá yàtọ̀ orí ibi táwọn ẹbí wà dá ju orí ibi táwọn wà lọ. inú Sunan Abi Dawud من حديث أبي هريرة وأبي ذر الغفاري رضي الله عنهما عن الصحابة أجمعين قال النبي صلى الله عليه وسلم تلة تلة ó máa ń sábà jòkó papọ̀ máwọn sọ̀hábà nù kìí jòkó ni tí ó ga yàtọ̀ sí wọn yóò jọ jòkó papọ̀ ní jòkó papọ̀ tó ní pé ẹni bá wá fẹ́ wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn kìí dà lọ́bí mọ̀ kò ní múra yàtọ̀ àgárí kájú wọn lọ wọn àti máa ṣe ṣe wípé àwọn gbọ́dọ̀ jòkó tì bí àwọn àti ibi ń bẹ lọ́dọ̀ àwọn sọlá àbùsọ anabi wọn jókòó sáàrin àwọn ènìyàn abẹ́ni bá wá gbé bìírì dé kò wá ní mọ owó ọ̀tá ló yẹ kó ní bìírì tí wọn bá ti sáà tẹ́lẹ̀ wọn ó lè ti gbá anabi lójú kó wá bìírì yóò wá kú láàrin yóò gbá ó yà ó lè ti anabi mọ́lẹ̀ pàápàá sí ojú náà ọ̀dọ̀ ẹlòmíì ni yóò wá lọ ni ti mọ̀ lọ bìírì bìírì nígbà kìíní ìwádìí bẹ́ẹ̀ á àwọn èèyàn náà wá sí ànábi sọ̀rọ̀ àwọn sọ̀hábà àbúrò rẹ̀ àti àbúrò mi pàtó lábìnà ìlà rọ̀ṣúlì láì sọ̀rọ̀ láàbà àlùsọ̀dá ilé ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àbí dáwọ̀ ó láwọn wá sí ìwé ìsìn lọ́dọ̀ ànábi pé ànábi àlẹ́lẹ́hu mẹ̀jìlísàn pé ànábi já ní ìjókòó kan tí ó wà fún wọ spẹ́ṣíà já kíréètì ìjókòó tí ó spẹ́ṣíà fún wọ yàrìbù kòlọ̀kọ̀rìbù ìlà àgà tí ẹni tí ó bá jáde òjì bá di ẹ̀dí yóò lè máa mọ̀ pé wọ́n là á fà wá tó kẹ́kọ̀ọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́jọ jẹ́ pé gbogbo wọn jọ máa jòkó papọ̀ lẹ́lẹ̀ ìwọ ọ̀rá máa bẹ láyé àpọ̀lì tiẹ̀ nígbà táwọn aṣọ kí ní ìmọ̀ ànábi ànábi ní kùsùlẹ̀ yìí àwọn sọ abájọ náà wọ́n bá lọ mọ bí ìgbà fi amọ̀ tóbi mọ nǹkan wọ́n wá nǹkan tó ga bí ìgbà tó yàn máa kó sí kìíní iná wá gbé lẹ́nu gbogbo ògbà táàdì lẹ́nu ìgbà tó wá fẹ́ jòkó ìbẹ̀ ló jòkó sí. orí kìíní iná wà látẹ̀kọ̀ Muhammad sallallahu alaihi wasallam olùwàwà sáré ìgbà tó wá jòkó lórí àga yìí àwọn sọ̀hábù wá jòkó síwájú ànábì gbogbo ẹgbẹgbẹ kìíní ni wọn jókòó tó ebi wọn jókòó wájú ànábì bí ẹbí fẹ́ kẹ́kọ̀ọ́ ìlànà náà níbẹ̀ ń ká tó lọ àti akọ̀kọ̀ mbẹ́kọ̀ ń bẹ̀rù pé àtàfà àti ó bá kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àti ayé àpọ́nlé la gbọ́dọ̀ máa fi sí àti kò sì sí láì pé káfà ó lò kó lórí ibi tó ga àwọn onímọ̀ ní yóò gan ló tún dá àkókò ń gbà mí torí pé àwọn tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lè pọ̀ tuntun bá ti wà níbi tó yẹ kó kéé ohun nìkan wà níbi tó ga ju wọn lọ kálukú láǹfààní àti máa ọmọ ẹ̀kọ́ nìga nìbẹ̀ ala kulli hal kí náà fẹ́ mú láàrin yìí pé orí ibi tá ànábi wá wà rí ó ti fi òkú sóyá yìí tó ga ìjọ náà ọkùnrin náà kàn yọ wọlé wọn ti wíyàn fún wa ṣẹlẹ̀ irú gbàyà nìyà ọkùnrin ni àmọkùnrin ìjọ náà kì í ṣe èèyàn kì í kí ni jama malakoti bèrè alayhi salam àwòrán tó gbé wá ní àwòrán kí ni àwòrán yìí torí pé àwòrán àwọn màláìka àwòrán wọn yàtọ̀ sí tiwa ìdẹ́dà wọn yàtọ̀ sí tiwa à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah àwọn àmọ́ níyẹ́ ọlọ́run bá yẹ sọ́nù al-Qur'an suratu Fatir olùwàdà alhamdulillahi fatiri samawati wal ard ja'ilil malaikati rusula. أولي أجنحة مثنى وثلاثة وأربعة olúwa ní ọpẹ́ ní bíbẹ Ọlọ́run tó ṣe pé mo dá sánmà àtìlẹ̀ mo wá ṣàwọn màlá ìkà lẹni tí màá ránṣẹ́ amábàtí wa kú ní àjẹlé àti ẹyìn tó níyẹ ni wọn ó ní kíni wọn ní wíńgì ó ní bí wọn bẹnu wọn máa ń tẹná ìyẹ́ méjì lónìí wàtúlàáta ìmí ìyẹ́ mẹ́ta lónìí wàrúbá ìyẹ́ mẹ́rin nìmí lónìí olúwa ni yazidu fil khalqi máa yàtọ̀ tó bá ti wò ó gbà bí wọn á dùnmọ́ tẹ̀lé mi. wọn lànà bọ́ Muhammad sallallahu alaihi wa sallam tó mẹ́rin rí jìbìrì anabi rí jìbìrì lù ní pèjèdè ní ìrìn bá ti dá nídàá màláìka lẹ́ẹ̀mejì ọ̀dọ̀dọ̀ níjọ́ tá anabi wa lé anabi wa nari ṣe balẹ̀ o ma anabi ni jibirilu tó ń wuli jọ náà o wuli wàhálà hu ṣe tùmẹ̀ àtijọ́ra jibirilu nìkan ó ní ìyẹ́ six hundred wings ó nìkan ní ìyẹ́ ìyẹ́ mélòó dàgbé ọgọ́rùn mélòó nù ọgọ́rùn mẹ́fà anabi níbi tí ìyẹ́ yìí wá pọ̀ ní tó tó wá tóbi ló ó ní gbogbo ẹ̀ ti bo gbogbo tó ní sọ́wọ́n owó orí ìgbàgbọ́ nínú sọ́mọ̀ máa kọjá pé ìyá yìí nìkan ló kọ́ bá gbogbo àwòrán sọ́mọ̀ ẹ̀wò bí ó ti tóbi tó. àwọn ti tó ọlọ́run afá àwọn màláíkà lágbára oríṣiríṣi nìkan kí n ṣe ti bèrè ìlú nìkan. àwọn màláíkà jẹnẹrálì ọlọ́run fún wọn láǹfààní ayíyàtà àwálú ìlà sóòdà tó lè ṣe. wọ́n lè bọ́ra lẹ́kọ̀ọ́ láwọn màláíkà tí wọ́n sì gbé àwọ̀ ọmọ àdàbí alukóra ni sọ yóò jáde rẹ ìyá nípa wa Isa alayhi salatu wassalam fi ṣe Mariam jìbìrìlù ti wá lọ sóun náà láwọn ọmọ ànábì Ádámù àwòrán yìí ló wá kí wá dà màláìka nìkan náà tó wá fún irú àǹfààní yìí náà o àwọn àjànú náà àwọn náà láǹfààní kan bọ́ra alẹ́ kúrò ní ìjà àlùjànnú kan sì gbé àwọn kí ni o àwọn ọmọ ànábì ọlọ́run tó wá fún àwọn yìí ò ní àǹfààní mi táàrí àkọọ́lẹ̀ tó gbé yìí wá fáwọn màláìka àmọ́ àlùfáwọn àlùfáwọn wọn ni pé lẹ́yìn fáwọn lè gbé àwọ̀ ọmọ ànábì ádámù wò àwọn àlùjànnú tún lè gbé àwọ̀ àwọn kan ẹranko kọ̀ọ̀kan wò ó lè gbá wọ̀ ìdòwò àwọ̀ àlùjànnú tó ṣe kéde jama yóò gbé àwọ̀ ìdòwò ìdòwò yóò mọ̀ rògbò ẹ̀rí àlùjànnú ṣe ni ọlọ́mọta sàmì nìkan wọn so àwọn yìí àǹfààní tán nínú àmọ́ nígbà tó lọ́wọ́ bó wa sọ̀rọ̀ wọn àti màláìka àtàwọn àdìjẹ̀mú tẹ́lẹ̀ bí a tẹ́lẹ̀ yíra padà kú láwùjọ àti wọn àwọn ọmọ rí wa ọmọ ṣe kí ni jẹ̀mọ́ wọn máa ń lọ máa nàbí àdámọ́ àmọ́ àwọn oníṣẹ́ kí ni àwọn oníṣẹ́ kí ni sùhánù wa tààlà bẹ́ẹ̀ sọ́n pàwọn àdìjẹ̀mú nínú ọlọ́lá dìjà nù àtúwọ́ àtàwọn ìran rẹ̀ wọ́n láǹfààní kan rí ẹ̀yìn ọmọ ànábì àdàmà min haitu la tarawunahum ọlọ́ni amẹ́yìn ò lè rí wọn èyí lè ṣe kí ni jama tẹ̀lé rí wọn àwa ò lè máa rí wọn bá ti jòkó yìí ní ìṣẹ́ àyè nítòkó wa tá a wà yìí àwọn àwọn àlùjànnú ń bẹ nítòkó yìí torí pé báwa ti láǹtí wá sí i àwọn míì náà bẹ sẹ́ńtẹ́ ní tọ́lọ́ọ̀nù wọn àwọn náà wá gbọ́ wà kódà ní alukur'ani ìtàn wọn náà ní sọ́rọ́ tó lè jẹ́ ní sọ̀rọ̀ pa wọn kẹ́rí báwo èèyàn ti pín oríṣiríṣi bẹ́ẹ̀ làwọn náà ti pín o tàbí mùsùlùmí tàbí ẹlẹ́fọ́ tàbí gbogbo ẹ̀ ìgbẹ́ jẹ́pẹ́ ní ẹ̀yìn mùsùlùmí náà tẹ̀tún ní oníṣúná alùsúná alùbíyà lẹ́dí níhun bẹ́ẹ̀ làwọn náà ti wà bẹ́ẹ̀ ti ní sálábí tẹ́lẹ̀ sálábí báwọn náà ti wà náà. àwọn náà máa ń tàta bá àjòkù dékèrè dà láti wájú òkú wa gbọ́rọ̀ lọ. ó làwọn afá ìsìlámù tó máa ń sọ wá bá ti máa ń ṣe wá àti gbàgbé nítorí ọba rí pé yàn kan péré níbẹ̀ wájú rẹ̀ má torí ẹ̀ má ti wá àdúgbò má rò pé yàn kan lọ́ọ́ ti wá àdúgbò èèyàn ọmọ ènìyàn ló jẹ́ yọ kan àwọn àlùjànnú tó jẹ́ ní ọlọ́run tó wá bẹnẹfíìtì mi wá sí rẹ̀ wọ́n pọ̀ tí òun yìí wọn. àdàkùnlé ha ká máa fi yóò lọ bí ọ̀rọ̀ ju Jibril ló wá jọ náà pípé kí ni wọ̀ ó gbé àwọ̀ ìwẹ̀ ọmọ àtàbí àdáwọn ìyẹn òkòkòjọ kan ọkùnrin yẹn wá rú yẹn ẹni ṣẹdí ìlú bayáàdì ìyá ṣẹdí ìlú sawáàdì ẹṣà láyọrọ àléyìí kàkàbùkà wàlá yà àríkùrú mẹsàkà ẹni gbogbo ọ̀rọ̀ yìí ní tọ́lẹ̀ ká mọ̀ ní ìwà tó wáyé àwọn ò kò ju ẹnìkan amáṣe tó fi wọlé ìṣe bí ẹni tó jáde nínú ilé tí bẹlẹgbẹ mọ́sálásí báyìí bí ìgbà tó pé nínú àdúgbò ló ti jáde ẹnì kan kò sì mọ̀ nínú àwọn táwọn ń gbàdúgbò ẹnì kan kò sí kí ni ẹnì kan kò mọ̀ nínú àwọn táwọn ń gbàdúgbò ó sì wà ní àwọn wa. àwọn afáàgbé ti níbẹ̀ ìwúlẹ̀ òkúta ńgbà tí ó mọ̀ ìwúlẹ̀ nìkan kan ò mọ̀ láàrin àwọn wọ́n ní bò ní Umaru náà ti mọ̀ pé ẹnìkan kò mọ́ láàrin àwọn ṣé bóyá kó sọ pé èmi Umaru èmi ò ṣe kí ni èmi ò mọ́ àwọn afáàní ẹ̀ tá a bá lọ irú ìwáyà míì ìwáyà míì gbé wá nínú ìwáyà míì wọ́n ní pé ńgbà tó ní kú yọ jáde fanazọrọ kọwùrù bá àdúhùn ilà aláwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ojú ara wọn fàkọọlù àwọn aṣọ fúnra wọn pé wọn náà àríkù náà ẹni yìí awo wọn dá ma àti kí ni jama àdá wọn ni ìwọ̀n dàgbà pé àti tó jẹ́ kí wọ́n mọ̀ kí gbogbo àwọn làwọn ò mọ̀ nù. alhamdu ibn hajar al-asqalani alayhi rahmatulah àwọn amú ìtìmáàlù méjì wá ìkànnì ìdáwì ìtìmáàlù mi ìtọ́jú wa rí ni pé wọ́n sì yóò lè ṣe ṣe pé kí bóyá ó mọ̀ ọ́ ti wò ó pé á ń tẹ̀mí òfin mọ́ àti ìṣesí tó tún wá rí náà jẹ́ kó mọ̀ pẹ́ nìkan kò mọ́ lára kí láǹkà mọ̀ ní ẹnìkan kò mọ́ ó sì múra bí ẹni tó ṣe báwọn ló ń gbàdúgbò ìmọ̀ tó kọ́kọ́ lára ọkùnrin nù bẹ́ẹ̀ sì ni jìbìrì ìlú wa ẹ wá rí ibi wíwá ìdàbí ká dúró ní bàbá ọkọ kéde lẹ́ẹ̀kan a tún wá mú fa ìdàbí àti ẹ̀kọ́ mi lẹ́nu bó ti rọra ti o ẹ̀kọ́ bó lọ máa kẹ́kọ̀ọ́ tí máa ń ṣe wájú àbá àwárí bó ti ẹ̀ ṣe pọ́n ní jìbìrì wíwá tó wá yìí kò fẹ́ jẹ́ káwọn ìlú mọ̀ fún òwe kò fẹ́ jẹ́ ká mọ̀ ló fi wá bó ti wá wọn amadu ti bẹ́ẹ̀ ó fi àwọn ẹ̀kọ́ kan lílẹ̀ torí pẹ́ẹ́ni tí ń gbé kó tó di kó dé anabi ti ń sọ fún àwọn sọ̀hábà nìdíwánu láyà rẹ̀ nígbà tó ti kó tó di ta ló ga ní kó sì sàlúùnì kí ló ru yín bí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn bèrè lọ́wọ́ àwọn sàbí dákẹ́ ẹ wá di gbogbo nǹkan ló ti yé wọn ànábi wa ẹ béèrè sàlúùnì ẹ béèrè ń pa ìsìláàmù ẹ béèrè ń pa ìdájọ́ ẹ béèrè bí ò bá yẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn bá ànábi ti ní kí wọ́n béèrè tó ẹnìkan kò ṣe kí n kálukú ọ̀wọ́ ànábi mú wọn wọn àlebi ọkùnrin ló wá wá nígbà tí wọ́n béèrè à ń jẹ́ ìmọ̀ nínú ẹ̀sìn pọ̀ ni jìbìrì ìlú wa wá níwẹ̀ yìnyín ní tó yẹ kẹ́ ẹ bìrì tí ò yé yín ó ṣe kí kò pọ̀ ní tí ò yé wọn jìbìrì ó wá bẹ̀rẹ̀ sí ní jìbìrì sànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà. a ní nígbà tó ní kó ń lọ ànábì sọ fún wọn pé hàrà jìbìrì jìbìrì ìlú wà wọn. àrọ̀ ọ̀dà àǹtà àlẹ́ wọn. ṣé kí ni wáyà fẹ́ kéyìí ó ní. هذا جبريل آتاكم يعلمكم دين níbi ìwáyà kan ló wá ní hàdà jìbìrì ẹni darí jìbìrì ni o àròdà àǹtà àlẹ́mù ó fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ ni ìbí làbùtẹ̀ àlù ńgbà mú ní ẹbí ìbéèrè jẹ́bi òun bẹ̀ kan wá wá ń bá yín béèrè tó ń gbẹ́mọ̀ pé ó ṣeé ṣe kó mọ̀ nìyí. èyí náà dúdú kan táàrí láǹfààní bẹ́ẹ̀. àǹfààní mi ni pé àwọn tó máa ń takò àdìgbà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó máa ń máa ń takò ra wọn wọ́n lè mú kíní kan jáde yàrá tọ́wọ́ tó bá kẹ́kọ̀ọ́ dára yìí wà á takò wọn náà lọ́wọ́. à ń sọ fọlá àtàbí sọ fún wa pé man bada'akum bis-su'al qabla salam fala tujibu kẹ́ni tó bá wá bá yín tó wá bẹ̀rẹ̀ béèrè tí ò tiẹ̀ sọ̀rọ̀ kò sálámà tó kàn bẹ̀rẹ̀ sí níbi ìbéèrè mọ́lẹ̀ kí ló ní ẹ má ti kálá àtúnyè ẹ má dàlú tọ̀ afá inú dábàá wa ti mú wa nínú àdéhùn ìbéèrè tá a ké ní ti jẹ̀mọ́ tó kó sálámà tí wọ́n ní láti dànù sẹ́ni bí ti dàpọ̀ra òun ló ní ẹ má dẹ́ni tí ò bá sálámà lóhùn òun ní sì ń dá ẹni tí ò sálámà lóhùn rárá rẹ̀ ta ló lè yanjú ìṣáàlù fún wa ta ní ìyẹn ìṣubú àwọn. ẹ̀yìn kálukú ló ń kálukú ló ń wọra wọn sọ ni wọn wọ sí. tọ́tọ̀. sọ̀rọ̀ bá wọn sọ. ẹ owó apá wòye lẹ́sìn níwájú kó mọ̀ sálámù. هذا لا يصح àbí yàrá bẹ kọ́ ẹ̀dá nínú yóò lè kíni ara ẹ̀sìn yóò kọ́ agbẹ́ni yóò lè kíni o ní kó sálámà sí wa aláàbò màá yá àwọn àgbọ̀ màá yá wa lọ́wọ́ abéèrè béèrè àwọn afa àtìyànjú ọ̀rọ̀ tipẹ́tipẹ́ ọlọ́mọ àwọn tí àwọn afa ẹ̀sìn wa. wọ́n ní ìwáyà àti àlùmọ́ọ̀mù náà wí wọ́n bí àlejò rahmatullah wọ́n fẹ́ dúró ti bí ìmọ̀ọ̀mù mùsùlùmù ní ìgbà wa wa ìlà ẹnu bí ìwáyà àtàlẹ́ bẹ́ẹ̀ ní sunan àbẹ̀dàwó gẹ́gẹ́ bí abudulayi lèkìfàlì àti àbúrò gbà wa wọn ló wà ní ìfipá akabala rọdúnún ọkùnrin kan wọn bọ fún asàlàyé gbogbo ẹ wọn ni hata sallam hata sallam ntọ́ra fi tì mà faqal asàlámù alayka ya muhammad asàlámù alayka ya muhammad ibẹ̀ láàrin fi jìbì nínú ṣẹ́gẹ́ni o salama salama náà ló fi bẹ̀rẹ̀ riwaya tó wà lọ sọ̀hìn muslim ló ṣẹ́gẹ́ni. olùkàwé wa. ìdí nu láti rí pé ìyá máa ń kẹ́kọ̀ọ́ rẹ̀ ni. nǹkan míì ló bá wà lórí wáyà ilé yìí ìwáyà ilé ìwáyà ni o lè pe ìwáyà ní ẹ̀gbà wa jẹ́sí bọ́lá kò júwe rẹ̀ kódà wa tá à ń bẹ láyé lè ní irú láàrin wa irú àmọ́sẹ̀rẹ̀ láàrin wa táwa mẹ́wàá bá abẹ́bí abẹ́ra nǹkan lọ́wọ́ àwọn èèyàn kan ní àbá abẹ́ lọ́yẹ́jú ọ̀rọ̀ kan ní awa abẹ́ wà wá lọ́bẹ̀ àwa dé àwa fẹ́ nàárẹ̀ kì í ta àrílẹ̀ rẹ̀ kò sábà ní kéèyàn kan nu wa kó sọ gbogbo ta àrílẹ̀ tó lè sọ gbogbo ẹ̀ náà jẹ̀mú ò dábẹ́ lóhùn náà yóò sọ ẹnu wọn bá tó bá yẹ kí ni tó bá rẹ̀ tẹ̀gbẹ́ tóun bá délẹ̀ ààrẹ tí ó ní ẹ̀sùn náà ti pé wọ́n dẹ̀ tó sọ pé báyìí báyìí náà ẹnì kẹta ló ní ká ẹ̀yìn náà tí wọ́n ti pé wọ́n tó sọ pé báyìí báyìí náà tó ẹni bá wá fẹ́ mọ̀ ń pa information yẹn kò wá ní sọ pé a bọ̀tù bàtà Abdullahi sọ òun sọ pé kí ni ìwà ẹ bá Abdullahi ò bá ló wà mẹ ṣebí Abdulrahman náà fẹ́ jòkó náà òun ti rántí nǹkan tí Abdullahi ò rántí èyí ò làwọn tán àbá wa lẹ́kọ̀ọ́ padà dé tó wà nínú ọ̀rọ̀ àmọ́ nígbà míì ẹ wà nínú wa ìpàdéga fún wa láwọn àkàlàníyù àwọn àkàlàníyù náà bí náà ákèlì ọlọmọdé aṣọ ìrìn àti nínú àbíjì náà sọ̀rọ̀ anẹ́gbẹ̀wá Muhammad sọ̀lá a máa ń kọ́ ni yòókà sí irú bá àkókò bá àbọ̀ apá kan máa ń tú apá kan ẹ o yà sẹ́yìn ká kúkúrú àmì ìta sọ yìí ó lè fi yé mọ́ sọ kí ní kẹfẹ́ sẹ́dá àwọn sọ máa ń ta kó súnà nípa Muhammad sallallahu alaihi wasallam gbogbo gbogbo pírísìpù náà lò pátá ó wà nígbè mùsùlùmí Al-Qur'an àìsí ìláyà àti wọn ni àwọn tó ń láyà ní ilẹ̀ lágbára àwọn ti bá dúdú Al-Qur'an nìkan sẹ́gun díẹ̀ bá wù pé ayé Al-Qur'an ayé àkàndé sọ̀rọ̀ mi iwájú ayé alukura ni wọn bẹ́ẹ̀ náà làbí làbí wà lọhàmù sọlá ìdí nu Jibril alayhi salam kó sálámù sáàdìmẹbi ẹgbẹ bí ṣe ń bẹ nínú ìwáyà àti bẹ nínú owó ẹni sọlá nàbí ìgbà èyí ò náà fi jẹ ọkọ gbọ́dọ̀ náà wà níbi hadithi yìí ẹni hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ bọ́ máa kẹ́kọ̀ọ́ ni wọ́n ti dòkó wájú àbá wọn lọ wá jòkó síwájú àlẹbùwà Muhammad sọ fa asinada rukbatayhi wọn lọ wá fi inú kun rẹ méjì wọn fi kan erékùtà méjì wani wa wadọ akafayi ala alo wa mu àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì sórí itan rẹ̀ méjèèjì itan taani o jẹmọ gbọ ani o perukun rẹ̀ méjèèjì ó fi kan irúnkún rẹ̀ méjèèjì irúnkún tálá fi símẹ̀ o gbólóhùn wa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó wá má tẹ̀lé wọ́ rẹ̀ méjèèjì ó gbé e lórí itan rẹ̀ méjèèjì itan tá a ní. tá a bá fẹ́ tẹ̀lé itan túbọ̀ itan ta ló yẹ ká pè é itan lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. tá a bá ti wá tu títa nẹ́bì tẹ̀wọ̀n pé pé èèyàn bá kàn fọ́ kọ́lọ́ lásán kí lè sọ wọn àṣewá ah, bá dàbò mọ́ máa wí ah, èèyàn bí wá ní bàbá àwọn wá gbọ́ wọlé àbá àlẹ́ náà tẹ̀gbá àbẹ̀rù bẹ́ẹ̀ hmm. làwọn ní bàbá wò pé mo là á tù sí àárín àwọn àbá Islam ẹni wọn wá kó lórí ìtumọ̀ pàtó wò là á fún mi nílé yìí àyìnbó wọn tí wọn ní wà wá bàtà fẹ́yìn yàrá fàkìlẹ́yìn kọkùnrin ni ó gbọ́wọ́ rẹ̀ méjèèjì sórí itan ara rẹ̀ méjèèjì bọ̀ pronoun ló wà bẹ́ẹ̀ dọ̀míìrù ló wà bẹ́ẹ̀ tani dọ̀míìrù yẹn rí fáàsì ó lè jẹ́ ọkùnrin ní wíìlì léèrè ó sì lè jẹ́ ànábì àmọ́ nígbà tá a fẹ́ tú pronoun yìí lálákọ̀ọ́kọ́ alórí fáàsì ànábì nígbà tá a ló fi itan rẹ̀ méjèèjì kan itan rẹ̀ méjèèjì àwa ní itan rẹ̀ méjèèjì kejì yẹn itan títà ẹ̀sẹ́bílítì o wa gbọ́wọ́ ẹrúkú rẹ̀ sọ́rí jẹ́bílítì ó wá wa rẹ̀ méjèèjì lórí ìfẹ́ rẹ̀ méjèèjì náà ó yẹ kó jẹ́ tán afẹ́fẹ́lì lárúbáwá tó wà sọ̀rọ̀ yẹn. amáàlì ìgbà bùnú wà wíyà àdéhùn àtúntò àwọn òwúlẹ̀ lára àwọn yìí pẹ́lẹ́ méjèèjì lórí méjèèjì ara ni o kì í ṣe صلى الله عليه وسلم الحافظ ابن حجر العسقلاني عليه رحمة الله gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú fatahul baari tó jẹ́ ṣẹ́fẹ́ sọ́fẹ́ ìgbìmọ̀ àwọn ní ìnáwó tẹ̀sọ̀mí ìdáwó pronoun dáwó yẹ́rìbì ọ̀rọ̀ ilà nàbí yìí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ báwọn afáàmì sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ànábì ìdọ̀mí ìlú padà sí i àwọn amúrí wáyà kan wá wọn náà ní wáyà pa wa Suleiman jimmy rahimahullah ta'ala ẹni wáyà wá ní pé ọdí Allah ta'ala àwọn ọdún sọ̀rọ̀ lẹ́yìn onílé ìta àléyìn ìta ẹ̀dá ìsàfà akẹ́rẹ́ ẹ̀yà ìmọ̀sí lárọ̀ kan wà lẹ́yìn ìta mẹ́ta nìgbàlẹ̀ kéésì sọmọ ìlú àwọn pàtàkọ́tọ̀ ìwà ńlá àárín àwọn èèyàn kọjá hàtà báwọ̀ kàbẹ́yìn ẹ̀yà jẹ́ ìnàbí sallallahu alaihi wasallam títí tó fi wá wúlẹ̀ síwájú àdínẹ́kùn wa muhammad sallallahu alayhi wa sallam kàmá yajlisu ahaduna fi sọ́la onídàájú kọ̀ọ̀kan wá ti máa ń jòkó lórí ìrún lọ́kùnrin ti jòkó síwájú àdínẹ́bí thumma wada'a yadahu wọn ló wá ọwọ́ rẹ̀ ala rukbatay nabi ní ala rukbatay ó rẹ̀ méjèèjì ala rukbatay anabi lórí ìka anabi méjèèjì riwaya yìí ló fi indicate yẹn mú wa jẹ wọn orí ìtàn náà lò sájọta ní sọ ní owó èdè Lárúbáwá lẹ́ẹ̀kan náà nígbà tá a ti dúdọ̀ mí wà àkọ́kọ́ sá nàbí lọ ní ìrùkejì náà gbọ́dọ̀ lọ́ba sáré jọba ànàbí náà ìwáyà kan. bẹ́ẹ̀ ni àti bàbá Abdullahi bin Abbas àti abi amir al-Ash'ari radiyallahu anhuma wa anhu sahabati ajma'in. òun náà ní thumma wada'a yadahu ala rukbatay nabi sallallahu alayhi wa sallam. ó ní ìwáyà mi ni wọ́n àwọn ìwáyà yìí jẹ́ ká mọ̀ sí i àṣé wàwá bá àtọ̀fẹ́ yìí aláfàṣẹlẹ̀ tó wà ní ìwáyà tẹ̀lifáàmù Muslim tí ẹ alìmáàmù Nawawi alayhi rahmatullah mọ́nú wá nínú al-arba'un an-nawawiyya á jẹ́ pé wàwá bá àtọ̀fẹ́ yìí aláfàṣẹlẹ̀ Nabi sallallahu yìí táwáwí alìmáàmù Nawawi alayhi rahmatullah ìtọ́jú lórí lórí alimami Qayyim alayhi rahmatullah nítorí lórí lórí lò ó ọmọ alimami Nawawi alayhi rahmatullah àwọn ní fífi fọwọ́ bá àkànfẹ́ yìí àlá fàkìdẹ́yì ayé fàkìdẹ́yì nàfìlì bóyá náà rẹ̀ àmọ́ máa ń wá àwọn ọ̀rẹ́ jáde kẹ́lẹ́ wọn fáwọn onímọ̀ wọn yìí fẹ́ máa lu ọpọlọ wọn lásán ẹbí ní ìyá kàdé lọ́pọ̀ lásán yóò ní ilé àbúrò tó máa lọ sí náà kan lọ́rùn àwọn yìí wá gbé lórí ìta nábì níbi tó wà lórí wáyà làwọn wa. kí sì ló mú mọ́mù náà wá wí tu bẹ́ẹ̀ mọ́mù náà wá wí wò pé a ah, èyí tó lè bẹ́ kọ lọ tó báyìí pé abẹ́lọ́kùnrin yìí lo ẹ̀kọ́ ni pẹ̀lú ànábì ìpè ah, òní kó ṣe kó gbọ́wọ́ lórí ìtàn ara rẹ̀ kó jòkó bọ́ mọ́ sí ó ti máa ń jòkó níwájú àpá ìyẹn bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tábà tú náà bá láwọn àfa mi ti tu yìí kánú ìdàlẹ̀ ìmọ̀ mi ìbọ́ká bí alẹ́ ìgbà àgbàdo wà lórí lórí ipe orí ta nẹ́bì yìí náà ó lọ kó ló wọlé dáadáa wọ́n ní ìdí tó ti wọlé ni pé jẹ́wọ̀n pé wíwá sí ti bèrè ìlú náà wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wíwá pé kò gẹ́gẹ́ gán mọ̀ fún náà wíwá pé kò gẹ́gẹ́ gán mọ̀ tó kí ni o òun ni jìbìrì kó wá fẹ́ mọ̀ọ́mọ̀ jẹ́ kó rújú dáadáa ike tó fi mọ̀ọ́mọ̀ tó ṣe bí aró okó pọ̀ dé ló fi ṣe bí kíni jọmọ́ ló fi ṣe bí aró okó torí pé gbà tí ń bọ̀ àárín àwọn èèyàn ní ńlá ni gbogbo wọn kọjá lọ báyìí ńlá ni wọn kọjá lọ báyìí tíjẹ pé àwọn alárúbáwá gbà páró okó ni ó ṣe bẹ́ẹ̀ láàrin àwọn ọjọ́ náà wọ́n ní kó tún wá lè ṣèṣe aró okó dáadáa ká lè má mọ̀ pé jìbì náà ti ẹ̀ fi ní búra kóhun ni ó tún wá mọ̀ mọ̀ wá sí kí ó mọ̀ ìyàwó lẹ́nu pé áá ah, ìlú ah, òkè ló tàbí pẹ́ẹ́dì mú ọkùnrin wa o àbẹ̀wò làbọ̀rọ̀ tó máa gbọ́ láti náà bì níta. àwọn onímọ̀ mi wá ṣàlàyé rẹ̀ náà pé ó fẹ́ mọ̀ mọ̀ jẹ́ kọ́rọ̀ yẹn wú náà ìdí jáde wá fi mọ̀ kó mọ̀ mọ̀ fẹ́ jẹ́ kọ́rọ̀ wú nígbò wá ọlọ́run gbé ẹgbẹ́ ànábì wa lọ́wọ́ alukur'an lórí ya muhammad ẹnu gbogbo tọ́lọ̀ bá ti tó bá ti lu muhammad fún ànábì tó dárúkọ gbẹgbẹ fi kọ́lọ̀ ń pe ànábì rẹ ó fẹ́ máa sọ̀rọ̀ ni máa ká na muhammadun àbá àhàdì ó ń sọ̀rọ̀ ń pa ànábì bá ti fẹ́ dárúkọ ànábì rẹ tó lò ní ya ayyuhan yóò náà ti wá sí ìdarú kúlú wá dárúkọ àbẹ́bí pé yá ìrẹ Muhammad ìrẹ kí ni o ìrẹ àwọn sọ abádọ̀ tó wọra wọn pé ah, ilé ṣáárí báyìí sọdá bá ti mọ̀ bẹ́ẹ̀ pé kò fẹ́ kán mọ̀ ni wọ́n ní àìsàn fẹ́ jẹ́ kán mọ̀ òun náà ló ṣe mọ̀ọ́mọ̀ gbọ́wọ́ rẹ̀ méjèèjì lórí tán ànábì méjèèjì jẹ́mọ̀ tá a bá wọ àlàyé àlàyé àwọn afáàní súnmọ́lé àbí òṣùmọ́lé àmọ́jẹ́ wíwú àwọn ọ̀rọ̀ báyìí nínú mímọ́ ààyè máa ń sọ gbogbo mọ́ra wa lọ́wọ́ kì í sọ̀rọ̀ tọ́ èèyàn wa ni ẹ̀yin tẹ́ ẹ bá tú ẹgbẹ́ a ọkùnrin bọ́ lórí tara rẹ̀ ẹ gbádùn àwọn gbádùn ọ̀rọ̀ ọmọ ní ibi tó yé wọn lọ nù àwọn ọ̀rọ̀ tó ń bẹ báwọn bó bá ti yé èèyàn lọ àgbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ pàtàkì jùlọ tọ́rọ̀ bá ti lẹ́yìn máa irú àwọn yóò làwọn abá àmọ́ òní masáìlì ìjìjìhàdìyà masáìlì ìjìjìhàdìyà yẹn ni pé àwọn ọ̀rọ̀ tí àwọn onímọ̀ náà lè fojú bọ́rọ̀ tí ní owó irú ẹ̀rọ yìí wà. irú ọ̀rọ̀ táwọn ti máa ń wà bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ tí ẹ̀ ní ò bá là mọ́lẹ̀ kanra dandan. tẹ́lẹ̀ ọ̀rọ̀ fẹ́mi ọ̀dí bá ti là mọ́lẹ̀ kanra dandan kò sí bàbá àkàn gbogbo mímọ̀ kan wò mọ́ tó bá ti gbójúgbójú wò ẹ̀ dá padà fún mi ìwíkú mi ní ìtọ́ wíì ọ̀rọ̀ náà làwa ti lò kò sí jihadu máa tí mẹ́sùn bá ti wà nílẹ̀ tó wá sọ̀rọ̀ yẹn àwọn bọ̀dọ̀ àwọn abọ́ òṣìṣẹ́ jihad gẹ́gẹ́dẹ́ a sì níbi àlàyé rẹ̀ àwọn onímọ̀ tó wá kù ní pé ya kí n tó ti wá yé eyín tí mú tẹ́ ti wò ní ọ̀rọ̀ náà ẹ fi mú tẹ́ yẹ ká gbọ́ náà ibi èyí wò láyé ti hàn ara wa ní mọ̀ bí kálukú bá ti fi ẹni tó pọ̀ náà sí yí ọ̀rọ̀ ó sì mọ̀ sí lọ́lẹ̀. ilé náà ti jẹ́ ọ̀kan nínú tí afẹ́ká mú láàrin. ẹ wàá rí adágbà Muhammad sọlá jìbìrì lu abẹ́gbẹ́rẹ́ ìbéèrè ó wà ní yá Muhammad ìṣe kálí mọ́dà ọ̀mọ̀ náà. kiwa mimba tole ya Muhammad. Naam. wá ní ya Muhammad akhbirni an islam akhbirni an islam kí ló ń pè what is islam àti sẹ́ni pé àwọn ìbéèrè yìí pàtàkì ló sọ àbí padà ẹ̀wù béèrè àkọ́kọ́ kódà bá ti sọ yìí ẹlòmíì náà bẹ́ẹ̀ wọ ẹ̀hẹ́n kò tiẹ̀ ti fẹ́ mú ọtí ló ń tẹ̀sí láàmú yìí gan láti bẹ́ẹ̀ tí ẹgbẹ́ lómi yìí náà bẹ bá a ti wà yìí náà tí ẹgbẹ́ bá wa sí ojoojúmọ́ tí ẹ bá fi pé kí ni ìsìláàmù náà onílé sọ̀rọ̀ ẹ bá fi pé kí ni ìsìláàmù náà ni ẹ ìsìláàmù kéèyàn jáde mùsùlùmí náà ni ẹ kí ni ìsúmọ̀ kájà jẹ́ mùsùlùmí kò ní mọ̀ túmọ̀ kò ní mọ̀ bí ó ti gbé kí ni ìtumọ̀ kájà mùsùlùmí ìbéèrè oníjìbìrì ìwọ́n mi ẹ wà lọ́dún tó ti wá béèrè béèrè ó sì ń ṣiṣẹ́ dè ní àbí òfin ṣiṣẹ́ bá a ti sọ yìí ẹlòmíì náà ti jẹ̀bù ń ta tó gbọ́ wa pé ẹ̀hán kóra náà wà tá jọ ń bẹ nínú mọ́ṣáláṣí ẹlòmíì náà ti jẹ̀bù pé ẹ̀hán èmi náà ti fẹ́ mọ wọ́n kì ìlà Jibril wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àgbẹ̀ yá Muhammad akhbirni ani Islam I want to know about Islam what is Islam ngbà dájú wa fèjì lórí.

gbogbo mùsùlùmí tí máa ń gbọ́ wa ìwọ náà tó àyè yìí rárá wa ànábì ní sọ ìsìláàmù fún ọ yóò tiwa náà bá ti wá wúra rẹ pẹ̀lú èsì yìí tọ́ba ti gé tiẹ̀ òjò máa ń tán béèrè yìí pẹ̀lú àti ìsìláàmù sí ìwà ara rẹ àtọ́ sí ìdí mùsùlùmí nù torí nǹkan pè ní ìsìláàmù làtàbí fẹ́ sọ yìí fẹ́ni bá ní tá a fẹ́ sọ yìí lára òun làá máa sọ pé ó ní ìsìláàmù ẹni tí ń tá a fẹ́ sọ yóò bá sí lára rẹ̀ á jẹ́ pé kò ní islam anábì ní islam ni pé àǹtọ́ ṣìhàdà aláìláha ẹ̀yọ̀ gbà tọkàn tọkàn kó sọ tẹnutẹnu tí ó sì dé ọkàn rẹ̀ kíṣe ọwọ́ rẹ ló sì jẹ́rìí kó dénú ọkàn rẹ pé Allah ilaha illallah pé kò sẹ́ni tó tọ́ tó yẹ ká máa jọ́sìn fún lóòótọ́ àfitání kò sí. sábà ní kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún àwọn àbàtí kò ní o lóòótọ́ àyàfitání لا معبود حق إلا الله لا معبود حق إلا الله kìí ṣe pé kò sí ọba kan àbọ̀lọ̀ kò sí àtọ́ba ọba lọ́nìkó tọ́ba kan ọba èkó kọ́ ọ̀rọ̀ pé yorùbá mi ò ṣe kéde kò ìtumọ̀ ni òwò ọba pọ̀ láyé ọba táwọn yìí kírun náà ọba ni ọba rẹmọ kílò náà ọba ni yọjọ ni òsì ọba mi ọba ń bẹ ọba pọ àbà ó yà bí èyí kò sì tún lálàáfíà kọ ní kò sólùjọsìn fún kankan àbọ̀lọ́ kò ní wàá sólùjọsìn fún àwọn èyí jọ́sìn fún náà gbòòrò wọ́n ti sọ̀gbọ́ àbọ̀ àbọ̀ ti sọ̀gbọ́ ẹ àwọn èèyàn ti àwọn yóò náà àmọ́ mo lọ wà ní pé láàbà àbúrò hap kò sólùjọsìn fún

ẹ̀mí tá a fi mí ọ̀dọ́ ta ní gbogbo ìdẹ̀kùn tá a ń lò ọ̀dọ́ ta ní kódé yìí tá a bá rò pa wá wa kò sí ń tá a tá ṣe tá a kọ̀ bá dá. abá ní fóònù máa ń lò yí àwọn ìlú lẹ́sẹ̀ fóònù ẹ̀ wá ní ọ̀làwù fún wa yìí. àti ń tẹ́ ẹ bá ṣe àwa la atẹ́gùn ọlọ́run ni bọ́lá ọba ẹni ní ká atẹ́gùn sí yìí ìjẹ́jú márùn péré gbogbo connection tẹ́lẹ̀ connection ló ayé òun jẹ́ mọ́tò kéde ọ̀dọ́ gbogbo orí ibi lọ rèé so gbogbo ẹ̀ ibi gbogbo kọ ẹ táǹtì wa káwá sí àbí bí ẹ bá tó ń sin nǹkan mi ìjọba tó sọ mi àwọn ọ ṣe abẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ kí ni tó ń ṣe lẹ́yìn ọlọ́run kí ló ṣe kí ni kí ló ṣe mọ́ ṣe ọmọ ló fún ọ ní àbí ẹ̀mí rẹ tó ń lò ló fún ọ àbí atẹ́gùn tí ń fẹ́ fún wa ayé òun ló ṣe àbí iná tá ń lò àbí gbogbo tá ń lò àbí gbogbo òun ló ṣe kò sí nǹkan tó ṣe fún wa tóbi jẹ́ àǹtẹ́ ṣìhàdà ẹ̀là ìlàhà ìlàlá ibi tí ìsìlámù ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ kọ́kọ́ gbà pé kò sẹ́ni tó yẹ kọ́ máa sìn ní ti kó níwọ̀ rẹ̀ ní ọlọ́rí ní ti kó ní ẹ̀tọ́ sí àyàfi ká ní jama Allah bí yàn bá bọ́ mí ibẹ̀ ń wà hádàwà mẹ́wọ́ tẹ́lẹ̀ gbogbo àwọn ìbìlí tá gbogbo ṣàlàyé ibi tọrọ wọn ti yí wọ́lù ibi títí ní jama tọrọ wọn ti yí wọ́lù níbi ṣàhádà tó ń bá àgbà ìgbìmọ̀ bí àkámà àjọṣe fún kankan mọ́ ìtumọ̀ ìjọ́sìn sí pé gbogbo tó náà bá ti rìkú ẹ̀sìn. onìkan gbọ́dọ̀ mọ ni ẹ máa gbára lé mi onìkan lè máa gbára lé ẹ níní kàtẹ máa súnmọ́ ni ẹ níní ìjẹ tó máa súnmọ́ ẹ níní ìjẹ máa sún méjì tọ́ alọ́ bẹ̀rù àwọn ìyọnu ayé ẹ ìyọnu àgbà ẹ ìyọnu kíníkan ọ̀ níní gbogbo yìí ọfọrọ ọmọọmọ ìtumọ̀ ọ̀pọ̀ gbala ìlàhà ìlọlọ àwọn kèfèrí ìjọ náà àwọn náà fi gbà wọ́n ti gbọ́ yín pé tí mọ̀ ń dáhùn náà bí ní káwọn wá gbà ní pé kó máa tí kankan máa bọ́lọ̀ nìkan káwọn tẹ̀ mọ́ ní káwọn tẹ̀ tó wá ń rí bàbí àbí àwọn ní pápá àbá tẹ̀ ń borí bá kó wá ní símọ́ à ń sọ olúwa fi ń pìtàn wọn ló ń ṣe ìkáyà ọ̀rọ̀ wọn ló ń kó ti ọ̀rọ̀ wọn ní àlùkùrá lè fi àwọn èdè yìí wá ń sọ pé àjà àlẹ́ àlẹ́ àlà ìlà àlùwà yà kí ni wọ́n mọ̀ yà mú tí wọ́n bẹ́ẹ̀ ni gbogbo ń tà ń dọ́sì fún kó wá pé ọ̀sẹ̀ péré à ìmọ̀ ni sọ yìí o ọ̀rọ̀ táwọn ò gbà ṣùgbọ́n yàrá àbùsùnmí ti ní kọ́dọ̀ kó sàlù ẹnu mi kàn ló gbà láyé láyé làlá òkú ọ̀rọ̀ kódà tí wọ́n ti wọ́n dáwà ká àwọn yàrá aládàláàbì ẹ̀yà aládàláàbì ìpínlẹ̀ ẹ̀dùn ìwúlé. àìgbọ́ máa jáde ìyàjúlé ká èèwọ̀ ni bá bọ́ ní káṣe láyé náà àbínú bá ń káṣí láìlá. Bàbá àlá lásán ní ìyálá. Ó wá lálàá pé kíní kan ní olójú oorun tó bá parí. Màmá ń gbé kíní kan ní láìláìlá náà kọ́ àwọn àwọn láìláìlá náà kọ́ ní ìlú ìbẹ́lẹ̀ yóò kọ́ ní mo nílé mi ni. Ah, lẹ́gbọ́n sílé ní ìsìn? Mùsíbà tó bá wa ní táàbù ọ̀rọ̀ sí. الإسلام أن تشهد أن لا إله إلا الله ibẹ̀ wa níbi iṣẹ́ ń bẹ̀ jọ̀mọ́ ká dúra lẹ̀ fọ́tọ̀ yányán fọ̀rọ̀ rẹ mọ́ lọ́wọ́ ni ò yányán ìmọ̀lẹ́ òní amọ́sòrò àkéésè islam islam ní ẹmọ́sòrò yányá ọ́ọ̀fì gbogbo nǹkan lẹ̀ fọ́tọ̀ yányán ilé ayé rẹ mú gbogbo nǹkan ọ́ọ̀fì gbogbo ẹlẹ́ ọlọ́run yóò mọ̀ darí ẹ̀ ọ níbi kíní kan tó tún máa bẹ̀rù mọ́ àwọn kan làgbà àwọn kan láyé àwọn kan ní irúmọlẹ̀ àwọn kan làjẹ́ àwọn kan ló so púpọ̀ àwọn yìí ọ gbé wọn tẹ́ jẹ́ pé ẹ̀yin kò sí mo bẹ́ẹ̀ bẹ̀rù lára yín torí gbogbo wọn abẹ́ kọ̀ǹtò tánáwà tẹ̀gbẹ́ àmọ́ má tẹ̀jú rẹ̀ kàn wáyà ẹ̀ gbogbo àwọn ẹja níta ń fi àwọn kan ìròrí pé kò sájẹ́ kò ṣoṣo ìròrí tí o bá ìsìlámù lọ́wọ́ àwọn aláburú wọ́n ṣe kíni jọmọ́ wọ́n bẹ̀rẹ̀ ntí ò bá mọ ẹ̀gbìtì òfìlú pọ̀ aláburú bẹ́ẹ̀ náà máa ń ṣàtìyàn pàápàá tẹ́lí páláburú ti bẹ tí máa ń ṣàtìyàn aládàáwò bẹ tí máa ń gbàdánwò báyìí poli dẹ́nbẹ́ tí máa ń fi idán sí èèyàn tẹ́lí gbogbo wọn pátá àwọn abẹ lábẹ́ kínní kan abẹ ìdìnnà wà kí lápẹ́ ìdìnnà wà ìyọ̀ǹda ọlọ́run ìyọ̀ǹda sálàbí ìyọ̀ǹda ọ̀nà ṣáàṣẹ́ bẹ́yàn bá gbé ìbọn dání báyìí bí ọta two million tó bá wà nínú ìbọn ẹ̀wọ́n kò pọ́sí wù àtàmọ́mọ́ ìbẹ́ ọta two million wà nínú ìbọn bó ti pọ̀ tóun tó ti tún kọjá bó ti jẹ́ òba lóòrùn ni táà bá sì tẹ búlẹ́ẹ̀tì pé kí búlẹ́ẹ̀tì ó lè yí ǹjẹ́ ọta máa ń jáde nínú ìbọn àbàlẹ̀ ṣe ibọ̀rọ̀ gbogbo àwọn táwọn ìdílé wọn bá jẹ́ ti bẹ̀dẹ́ ayé ti bẹ̀rù báwọn aṣọ àwọn tó bẹ ti bẹ̀rù wọn tó ń gbogbo àwọn tẹ́ ti sọ lẹ́nu bẹ́ẹ̀ ti bẹ̀rù wọn tó ń gbogbo wọn ò ní kíní kẹtàn fẹ́ ṣe àfijọ́tọ́ lọ́n bá tó rí ní ìdí àṣẹ fún wa pé mo bá yín lọ́wọ́ sí i. tó ẹni tàjẹ́ bá tàbí tọwọ́ tàjẹ́ ṣe tí nǹkan ní sì ń ba lóòótọ́ ọlọ́run ló fi kọ́kọ́ lọ́wọ́ sí i kájẹ́ tó wá jẹ. tó tó bá lọ rìn bẹ àjẹ́ bíi ńláńlá náà ṣe o ẹni tó kọ́kọ́ lọ́wọ́ sí ìwú gan olóyè ká ṣe kiri jàmọ́ ó ní ká sábì láti lọ́lọ́ olóyè ká fọ̀rọ̀ wa lọ gbogbo àwọn àjẹ́ yẹn wọn ní ọpírẹ́tì kò sọ ọpírẹ́tì ẹ̀gbẹ́ tó fẹ́ ṣe àti pẹ̀lú kọ̀mándì ọ̀nà ni ó yá pọ́nà bá fẹ́ tẹ àjẹ́ sí àyìn ìlú kan tí wọ́n lẹ́nu yá ẹ̀yà àjẹ́ ẹ̀yà ti ju sí wọn lẹ́nu ọlọ́jà owó ti ju ẹ̀ àmọ́ ní àjẹ́ òwò ti ju sí wa torí pé ta ni ó mú ọyọ̀ǹda ọlọ́ ọlọ́run tí wàá fún yóò dá ọ̀nà àwọn wàá sáré bí ah, ọlọ́run ẹ̀rọ àmọ̀ pé àjẹ́ rẹ̀ wa darí wọn kú lọ́dọ̀ tí wọn. ìwọ wá fọ náà lẹ̀ ọwọ́ à ń lọ ní bẹ́ẹ̀rù àjẹ́ ọwọ́ à ń sọ ọwọ́ à ń sèkù ń wá yọnu ayé bí wọ́n ní ìyọnu ayé aláyé àṣẹ wọn wọ́ ta ló wà ọlọ́ àpèjúwe mi táwa fún wa bá a ti wá wọ ìbá ti pọ̀ tó yà ní ìdájọ́ lónìí ọlọ́run ní dáwọ́ gbọ́ kẹ́nìkan wá wọlé kó wá gbé ìmọ̀ kó wá nà náà èyí yìí mọ̀ báyìí ọlọ́run dára mọ́ àwọn abẹ́ bẹ́ẹ̀ pé á ah, dákun dáwà sí i dákun ṣe ìbọn làákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ gbá ìrẹ́ ah, ìbọn ọ̀sìn dákun mọ́ yín mọ́ yín dákun dákun wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ sẹ́gun tó dání lẹ́nu abẹ́ ni ó gbé ìbọn dání là ń mọ̀ bẹ̀ pé á ah, ọ̀gá ogbó kọ́ bẹ̀ lábẹ́ ẹ̀sọ́ tán ọ̀gá bọ̀dá bàbá wòlíì gbogbo ẹ̀ lẹ́ẹ̀kẹ́ ṣé òun lẹ́ ni ó mọ yìí ni àbí ìbọn làábẹ̀ tá làábẹ̀ náà méjèèjì jẹ̀ wọ́n. ẹni ó gbé ìfọ̀tá nínú bí yorùbá ti gbọ́ tẹ̀wé ní ìyàbá gbọ́ ni ó mọ̀ bẹ̀ mọ́ inú wa fi ló gbé dání lẹ́sẹ̀ àìwọ́ ah, náà gbọ́ èyí gbé ìbọn dání ìwọ́n bẹ̀ mọ́ bá yìnyín pa ẹ̀ máa wò bóyá ìbọn máa mú kó máa ní kó má kú sí. wọ́n lè dá ìmọ̀kàlù àhàlà àpèjúwe ọ̀dọ́ ìwọ̀n ìbáyìí. sẹ́rí àwọn àjẹ́ gbogbo jẹ́ wí búlẹ̀tì ni wọ́n ọlọ́run tó máa ń ta wọ́n báyẹn ipa ọba ti tẹ wọ́n sí ọ̀dọ̀ ọkùnrin ẹ̀mí láti wá bọ́ lọ́wọ́ wọn náà ọlọ́run tó ta wọn náà ní ọkùnrin ìbára wọn náà bá ń rìtírìbù búlẹ́ẹ̀tì yìí bá ń fà á kù lára ní ọ̀la yìí wà. الإسلام أن تشهد أن لا إله إلا الله ẹja lọ tọrọ wa mọ lọ jama ṣé wàá rí gbogbo táwọn sọ yìí o àlà kanáà asọ̀kalẹ̀ wá sí lẹ́bù àwọn àbáwá kó ní yorùbá lẹ́bù lẹ́bù lọ́kọ́ understanding àwọn èèyàn láti sàlàyé mi tọ́ba ní aṣọ reality gẹ̀gẹ̀ gẹ́gẹ́ lómi àjẹ́ kankan ò lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ wọ́n láì kódé mi máa ń sọ pé káláwọn àjẹ́ ní association èmi ò bá ti lẹ́tà n'i wọ́n fi ẹ̀dẹ̀ ń wò láyé rẹ̀ ń lórúkọ jẹ́ báyìí àwọn ológun ò rí ti ẹ̀rù oúnjẹ nìkan ń dààmú ara rẹ̀ yóò máa pariwo àwọn àjẹgà kiri ẹ̀ nígbà náà ní àtúntò náà ó yẹ kí wọ́n sú àwọn èèyàn ìwọ làwọn alábàtì yẹ ẹ̀jẹ̀ ó yá evidence bá alábàtì ẹ̀jẹ̀ dá sọ́ọ́dún wọn pété yóò bá ti evidence proof ní kọ́ọ̀tù kó lọ́rọ̀ yóò jáde nù. àwọn àjẹgà ó ti jẹ lómi ìmọ̀lẹ́ kirikiri ni ó ti gàdí ẹ̀ torí pé o ò lẹ́bídẹ́ǹsì tó fi lọ fáwọn ẹlẹ́sìn yẹn tọ́ba ní kọ́ máa nẹ́bí adámọ̀ lọ mú evidence ta ló ṣe wá wàlúwà yẹn ń sáà ní evidence mú èké kó náà lọ́wọ́ bá wá sọ sáà lọ. bàtà ní ṣe wá ọ̀nà ṣe wá tó ló di ìsọ fún wọn mọ̀ ṣe wá iná lọ́kọ̀ wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ bá para. aya one fifty five olùwárí wàlẹ̀ nàbẹ̀lú wàlẹ̀ nàgó ìṣe ìyìn olùwárí ẹ̀gbọ́n ìfà àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn kò yẹ ká mọ wákà ní ti wákà kiri mọ kò yẹ ká ní ti wá. ní wà wà dájúdájú o sẹ́rí wá òótọ́ lọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wá wù ìdáyà pẹ̀lú kéwù kí ní bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó máa ń kọ́rọ̀ láàmù tó tún wá tẹ̀lé o láàmù gbé òun náà tún máa ń fọ́rọ̀ eh, nípa rẹ̀ láàmú mi ti dá àlámú tó lọ́wọ́ àmọ́ṣe tàwùfíìdì ni ó ṣe. a tún wá ní nóònù kan lọ́wọ́ àti bẹ́ẹ̀ parí wàlànàbẹ̀rù wá nà fún nóònù tó tún bá ṣẹ́ dà yẹn àmọ́ṣe ní nóònù tàwùfíìdì méjì wá ní nóònù tàwùfíìdì kan wà tẹ̀kílà ìkan wà kọ̀fífà ẹnikẹ́ nóònù tàwùfíìdì tó nípa àti nínú tàwùkìdì tó fúyẹ́ ọlọ́run tó wá fẹ́ sọ̀rọ̀ yìí nínú tàwùkìdì tó tún wá nípa tó tún wá lò síbẹ̀ sọtọ́ tó wà sí pé àpapọ̀ ti ń bọ̀ yìí ẹ̀ ṣe owó ẹ̀yọ́ wà lọ́yọ̀ aláwọ̀ kí náà àpapọ̀ wà lànà bẹ́ẹ̀ ló wà nẹ́kù ṣúọ́lì tí ò ní dáwọ̀ àmà gan yín wò inú àlùkò láti gbogbo àlọ́kà ó súrọ́tò lùbàkọ̀ àyà one hundred and fifty five ọlọ́run tó wá fẹ́ fún yín lápèjúwe kó lè má dà igbe kódà irú àdánwò tá a mọ̀ gbé wá bí ṣe ń mìíràn lọ́sọ̀ wò àdánwò tí ó mọ̀ jọ bí ká mọ̀ dẹ́rù bàyú tí wọ́n bí ọ̀kàndínlé mọ̀ ẹbí ẹ̀dúkàndínlé bọ̀ ọ̀sìn ní dẹ́rù ọlọ́run irú àdánwò tí ó mọ̀ wá ní ẹ̀dá kò sí wọ́ọ̀ rí rẹ pé ẹ̀dúkàndínlé bọ̀ ẹ̀dá òṣèlú ẹ̀kọ́ ọ̀kọ́kọ́ bẹ̀rù fáwọn àjẹ́ ẹni tó ti kọ́kọ́ kọ lẹ́tà sí wa tó ti lóhùn ó ṣe wa ibẹ̀ ló yẹ ká bọ̀rọ̀ sí àdúgbò kan àwọn olè kọ lẹ́tà sí wọn bẹ̀ pé tó bá di ọdún fifteen of October two thousand and nineteen number five five ní street five five nílùú five five àmọ̀ wá jáde bẹ́ẹ̀ gbogbo dábàá ti bá la kù ó wá di déédéé déètì náà àwọn olè wa wá bẹ̀ lọ́jọ́ náà ní nọ́mbà alẹ́ sáláwó wà ní síríìtì sáláwó wà ní àdúgbò òbí sáláwó wà wọ́n wá jáde wọ́n wá kó gbogbo nǹkan bá ti ní gbogbo táwọn bàbá làwọn ṣe kéwì làwọn wò kejì wa mọ́ àwọn anìkémi àti wa pàṣẹ kọ́mẹ́ǹtì pé akílẹ̀ lè sọ ń pa àwọn tó wá ṣiṣẹ́ ìlú àwọn èèyàn ń lẹ̀lẹ̀ wọn bá wù láti lè tú ètò wọn ẹ dákun tá a bá fún la àtàyè kí la wù. àwọn tó kọ lẹ́tà tí wá ń dùn ní àti báwọn kan kọ lẹ́tà pé káwọn ọmọ wọ mo wà ninety nine point nine percent pé àwọn náà wá kódà ara ẹ̀ tó lè ti ní jẹ́ èmi wà hundred percent sure báwọn náà wá ó sì lè mọ̀jà wọn jẹ́ a máa sọ pé mo wà ọ̀sẹ̀lẹ̀ ní òṣìṣẹ́ tí two hundred percent sure ọba ti sọ ni mo wà more than two hundred percent sure yóò sọ bẹ́ẹ̀ níbi tí ó dára lórí ẹ dákun àdánwò wa bá wa ní ayé ọlọ́run wa kọ lẹ́tà tí wàá fi wà lànà bẹ̀rù wà nà fún dájúdájú àdánwò kódà ló àdánwò tá a ti bá yín bí ìbẹ̀rù bí ebi ẹni tí lówó púpọ̀ káwá ní owó náà máa dínkù kó máa dínkù wàlẹ̀ àǹkù ẹni tí ní ọmọ tó pọ̀ káfọ́ wá lù wọ́n pa ńkọ̀ ńkọ̀ kan wàtàmárọ̀ ẹni tí dá bísíǹnẹ́sì nílẹ̀ tó ti gbòòrò ká ní ó máa dàrú ó máa dàrú ọlọ́run wa kàlẹ̀ jọmọ́ ìkànnì ń dá wí yìí wá ṣẹlẹ̀ sẹ́nìkan ìbolo yẹ ká kọ́kọ́ rò sí sọlọ́run tó kọ́ sínú àlùkùránì òun ó ṣe mú wa ni àbáwọn àjẹkàn fi ẹ̀kọ́ lẹ́tà sí wa sáré ẹ̀ka kọ̀ọ̀rọ̀ sí náà méjèèjì ọlọ́run ọba níyì àmọ́ mùsíbà tó kàn wá lẹ̀ yorùbá yìí ni sẹ́rí ọlọ́run yìí sí èèyàn lẹ̀ yorùbá àwọn ayé yìí náà òun èyí ní káláwọ̀ ayé yẹn ní organization àbọ̀ ní association ó yẹ kó tí mo àwọn èèyàn mọ́lé torí evidence yẹ evidence lórí fáwọn náà ń ṣe wọn ò láwọn ó ṣe wọn ò láwọn ó bá ti ń jẹ́ kò sí kí n tó kó bá ráyé lórí tán fi ń bẹ̀rù àṣẹjú tó báyìí àwọn ajílẹ̀yẹ àtàwọn ìyàgbó kan àtàwọn ògúnjìmí abidà àjẹn gbogbo àwọn tó balẹ̀ àjẹbàjẹ́ lè wáyé àwọn ẹgbẹ́ ká mọ orúkú ẹ̀ pé àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ àjẹ́ tí ò ní kíwá wò àjẹ́ tẹ́lẹ̀ omi ìgbò òbẹ́bí tán fi ń ṣèpàdé ẹlòmíì ìjọ tó ti dáyé ó ti lọ bí seventy something years ni o ẹ̀yin abẹ́gẹ́ bàbá dàgbà tó báyìí bàbá yìí ti dàgbà tó ń jẹ́ rà ǹjẹ́ ẹ̀sìn ẹ̀sìn rájẹ́ rí ah Ah, àwọn àwọn àgbàlọ́pọ̀ báwọn ẹ àníjẹ́ ẹ̀jẹ̀ ti rí wọn rí kò rí kan rí ó sì kó bẹ́ẹ̀ wọ́n dẹ̀mí ọlọ́run wa ń bọ́ sọ̀rọ̀ ọdún àlùkòrá ní kó lè máa ṣe ọ̀ wá kó bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ṣe ẹ dákun bá ṣe ṣe islam rẹ o al-islam àǹtẹ̀ṣẹ̀ àlá ìdáhà ìwà ìwà torí lára pa gba pé la ma'buda haqq illa Allah òní pé ká gbà pé kò sí ń dá mọ bẹ̀rù abidani Allah ọlọ́mọdé àwọn alábòóyè ọ̀rọ̀ wa anna Muhammadan ìbẹ̀rù láti wà wá tẹ̀síwájú ní ìjọ mẹ́jọ insha Allah ọlọ́mọdé àwọn alábòóyè ọ̀rọ̀ ayé ọjọ́ tó kọ́ púpọ̀ ìbí ni a kò sí èmi abẹ́lú àwọn ìlú ìlú ọ̀kan ní ìwà ìlú ìlú fọ́nì ilé ìjà àgbọ̀ yìí ọlọ́mọdé àbúrò ní àgbọ̀ yìí ọ̀rọ̀ náà tó ń sábà tó bá tọ́sẹ̀ tí mo bí láti mọ bẹ̀rẹ̀ náà ni pé wà á nà muhammadan rasulullah ọ̀sẹ̀ nígbà máa ń muhammadan